hallelujah praise the lord amen olúwa rán mi sí ọ ní wákàtí àti ìṣẹ́jú yìí a fẹ́ gbàdúrà a dẹ̀ fẹ́ ṣí wa níyè lórí ogun à ń pè nǹkan ní ogun kan wà tó le láti ṣẹ́ kò tún le láti ṣẹ́ fún ẹni tí ìyẹ́ bá ṣí ó máa ń tètè bọ́ kúrò nínú ogun ogun kì í jà mọ́ àti fún ẹni tó bá tún gbọ́ràn tó gbọ́ tí yẹ̀ sí tó gbọ́ràn tó tẹ̀tẹ̀lé tó mú lò irú ẹni bẹ́ẹ̀ àjàgà á kúrò nínú ayé rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á tètè bọ́ kúrò nínú ogun ogun kan wà tó le láti ṣẹ́ bẹ́ẹ̀ ni kò tún le láti ṣẹ́ òun náà ni à ń pè ní ogun ara ẹni ogun ara ẹni le gan láti ṣẹ́ ìdí ni wípé ogun ara ẹni tí a pè ní ogun ara ẹni ni wípé ìwà ẹlòmíì ni ogun ayé rẹ̀ ìwà ẹlòmíràn ni ogun ayé ẹ̀ kárátà ẹlòmíì ni ogun ayé ẹ̀ aṣọ tó ń wọ̀ ni ogun ayé ẹlòmíràn mo fẹ́ bá ìgbàmu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló rìn òhò ń sìn obìnrin là ń sọ tẹ́lẹ̀ pé obìnrin rìn òhò ọkàn àwọn ọkùnrin náà ń rìn òhò lọ́tún lọ́sì so àwọn ìwà bẹ́ẹ̀ yẹn kò lè dára láwùjọ kẹlòmíì kó ní àṣeyọrí bẹ́ẹ̀ ni kó lu àlùyọ tẹ bá wo orí ọkùnrin míì ẹ máa rí pé ó ń ṣerun ìdàdá lóríṣiríṣi ẹjọ́ onídàádá mélòó lẹ rí ní ọ́fíìsì tó ń ṣiṣẹ́ ní bank tó kó irun jákujàku yẹn sórí tó ń ṣiṣẹ́ ní bank kaliaba santalia mo fẹ́ kí ìyè wa kó ṣí kádẹ màá tún gbàdúrà fún wa gẹ́gẹ́ bí olúwa ṣe fi rán mi sí yín afẹ́ wa níyè ni ẹlòmíì lẹ rí wípé ó ń wọ bọ́sàsì lọ sí báǹkì tó jẹ́ òṣìṣẹ́ ní báǹkì ẹlòmíì lẹ rí pé ó wà nílé iṣẹ́ kan tó ń wọ bọ́sàsì tó jẹ́ tí ń jábọ́ nídìí ẹ̀ tó wà ní ilé kan tó dára irú àwọn ìwà bẹ́ẹ̀ òun ni ogún ẹlòmíì síbẹ̀ náà a máa gbìyànjú láti rí ire bẹ́ẹ̀ ni ire a tún jìnnà sí i a máa ní ogun kan ló ń ṣe òun ogun kọ́ ló ń jà á ìwà rẹ̀ òun ni ogun ayé rẹ̀ obìnrin míì ibi tó ti ń dirun irun irun tó ń dì òun ni ogun ayé èlò òun ni obìnrin mìíràn obìnrin mìíràn tó débi wípé aṣọ tó wọ̀ ni ogun ayé ẹ̀ ìwà ẹ̀ ni ogun ayé ẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹ̀ ni ogun ayé èlò lórúkọ jésù mo gbà ládùúrà fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo tó ń jà ọlọ́gun gbogbo agbára tó fi ọ sínú ìdè lónìí lórúkọ jésù irú agbára bẹ́ẹ̀ iná ọlọ́run kò jó wọn dànù gbogbo inú bọ́ndéjì òkùnkùn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá jáde níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá jáde níbẹ̀ nínú bọ́ndéjì yẹn ó yá jáde níbẹ̀ gbogbo tó dàbí ogun ayé rẹ lónìí ó yá jáde níbẹ̀ kárátà ìlòmíì ìwà ẹlòmíì àmọ́ ẹlòmíì wípé ó burú ẹlòmíì ò nẹ́mí ìdáríjì ogun ayé ẹ̀ nìyẹn ẹlòmíì ò ní ìdáríjì rárá ẹlòmíì dẹ̀ máa ń bínú nínú ìbínú ìṣẹ́jú kan ó lè gba gbogbo ohun tó ti tó ṣe fún àìmọye ọdún ó lè bàjẹ́ ní ìṣẹ́jú kan òun ni ogun ayé ẹlòmíì irú ẹni bí adẹ̀ wà lójú kan ẹlòmíràn wà kó máa ṣe ìlara ẹni kejì ẹ̀ òun ni ogun ayé ẹ̀ ẹni tó bá ṣe ìlara ẹni kejì ẹ̀ kì í kúrò lójú kan bẹ́ẹ̀ ni ojú kan ló máa ń wà ẹni tó ń bínú sí irú ẹni tí ó kún fún ẹni tó jẹ́ wípé ọkàn ẹ̀ kún fún ibi bẹ́ẹ̀ ni tó dẹ̀ ń wá ire bẹ́ẹ̀ ni kò lè rí ire kì í ṣèpè nítorí náà mo fẹ́ kí iye wa kó ṣí ká dẹ̀ kíyèsára bẹ́ẹ̀ ni kíyèsára rẹ kò jẹ́ kí ìyẹ́ sí kò dẹ̀ gbọ́ràn kò ronú pìwàdà kò kò pìwàdà kò kúrò nínú gbogbo ìwà rádaràda kò múra dáadáa nínú ìmúra rẹ ni ìrètí máa wá bá ẹ èlòmíì mẹ́kọ̀pù tó máa mẹ́kọ̀pù nígbà mìíràn òun ni àkókò tí ire ẹ̀ ń bọ̀ gan àwọn tó dààmú gan wọn á déwájú ẹ̀ wọn á tó sá fún ọkùnrin ọkùnrin á tó sá fún èlòmíì àìnákọ̀ èlòmíì ogun ara ẹni àìnáyà èlòmíì ogun ara ẹni ar á sọ wípé ogun ayé kan ló ń jà wọn torí ìsọ̀rọ̀ sí ẹlòmíràn òun ni ò ní jẹ́ kí ọkùnrin mi kò rí fẹ́ bẹ́ẹ̀ ni ìsọ̀rọ̀ sí ẹlòmíràn ni ò ní jẹ́ kí ọkùnrin mi kò rí fẹ́ gbogbo ìgbé ayé tó ń gbé tó fi ọ́ sínú ìdè lọ́wọ́lọ́wọ́ báyìí bí ọ̀rọ̀ yìí ṣe ń jáde sí ọ bó ṣe ń gbọ́ bó ṣe ń ṣí ẹ̀ káàkiri lónìí lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀ ọ̀rọ̀ ìṣètí lọ̀rọ̀ yìí lónìí lórúkọ jésù ìyè rẹ kó ṣí gbogbo agbára tó rá ọ níyè tí ò jẹ́ kí ìyè rẹ ó ṣí ọ̀rọ̀ yìí jáde sí ọ bó ṣe ń gbọ́ lórúkọ jésù ó yá bọ́ nínú ìdè gbogbo ìdè tó wà ó yá bọ́ níbẹ̀ àìrọ́mọ bí èlòmíì ìwà rẹ̀ ni ogun tó ń jẹ́ èlòmíì ni kò sí ọ̀rọ̀ tí kò lè sọ jáde kò ní àṣírí òun ni ogun èlòmíì ṣé ẹ wá rí i pé ìwà ara ẹni pọ̀ lóríṣiríṣi ogun tó ń jà wá pọ̀ ogun tó ń jẹ́ ẹlòmíì pọ̀ gan ọ̀rọ̀ ìsọ̀rọ̀ sí ẹlòmíì kò ní ìgògóńgó ẹnu kò sí ọ̀rọ̀ tí ò lè sọ jáde kò sí nǹkan tí ò lè ṣe jáde gbogbo àwọn àlàfo tó sílẹ̀ yẹn òun ni òkùnkùn gbà fi ń wọlé sírú ẹni bẹ́ẹ̀ yẹn lára gbọ́ mo gbàládùá fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọ̀nà tó sílẹ̀ tí òkùnkùn fi ń jà ọ́ lógun lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń gbá mi ó yá jáde níbẹ̀ ó yá bọ́ ó yá bọ́ ó yá bọ́ ó yá gba ìtúsílẹ̀ gbogbo inú ìdè tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń gbọ́ mi ó yá gba ìtúsílẹ̀ gbogbo agbára àti májẹ̀mú tó fi ọ́ sínú ìdè lónìí lórúkọ mi ọkàn rẹ yẹn kó gba ìtúsílẹ̀ torí ọkàn gangan ni kókó ọkàn ni ìtúsílẹ̀ kì í ṣe ara kì í ṣe ara kì í ṣe ara lọ́wọ́lọ́wọ́ báyìí mo bá ọkàn àti má jẹ ọkàn àti omi àti ẹ̀jẹ̀ rẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù kó gba ìtúsílẹ̀ gbogbo agbára àti májẹ̀mú òkùnkùn tó ń bẹ nínú ọkàn yẹn lónìí ó yá kó jáde lọ́wọ́lọ́wọ́ báyìí jáde kúrò níbẹ̀ nínú ìdè tó wà ó yá jáde níbẹ̀ ọkàn yẹn nínú ìdè tí ọkàn rẹ wà tí ìgbésí ayé rẹ wà tí iṣẹ́ rẹ wà lónìí ó yá kó gba ìtúsílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó yá gba ìtúsílẹ̀ gba òmìnira bẹ́ẹ̀ ni gba òmìnira gba òmìnira kò rí ògolo kò rí àánú gbà ilẹ̀kùn àánú ilẹ̀kùn ire ṣí fún ọ bẹ́ẹ̀ ni ilẹ̀kùn àánú ilẹ̀kùn ire ṣí fún ọ lónìí lórúkọ Jésù kò rọ́nà àbáyọ ìyanu dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí o kápálẹ̀ mọ́ santalia kaporebo ṣètò rẹ̀ mọ́ santalia kapalia kò rí ìtúsílẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run yìí jáde sí ọ mo fẹ́ kó gbọ́ràn kó dẹ̀ mú lò mo fẹ́ kí ìyẹ́ kó ṣí kó dẹ̀ ṣí ẹ̀ fún gbogbo èèyàn kó gbọ́ pátá má jẹ́ kó jẹ́ ìwọ nìkan lórúkọ jésù àánú olúwa yóò wá ọ rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o jésù olúwa wa àmín orúkọ mi ni prophet olórí dorí ẹ̀ mọ́ lórí facebook yes prophet olórídorí ẹ̀mọ́ láti ìjọ abuna miracle church of god aka ibùgbéyanu àfìdíkalẹ̀ sí ìdímù adesina street number thirty three adesina street ìdímù bẹ́ẹ̀ ni ẹni pè wá lórí fóònù nọ́mbà wa yìí ní oh eight oh six two eight one seven four five six phone number wa yẹn whatsapp number wa náà nìyẹn o lè pè wá fún ìdí kan bóyá fún prayer point kàbí o tún ní ìrànlọ́wọ́ kan tó fẹ́ ṣe fún wa o lè pè wá lórúkọ jésù olúwa yóò wà pẹ̀lú ẹ ojú àánú rẹ ò ní fọ́ má ṣàánú fún àwọn ènìyàn lórúkọ jésù ọlọ́run yóò wà pẹ̀lú rẹ ó bá àkókò sí ń bọ̀ tá a máa sọ̀rọ̀ lórí iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ní kálukú tí ìyẹn máa ṣí láti lè mọ ibi tó wà àti ibi tó lọ lórúkọ jésù ò ní ṣe lásán o bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí lórí youtube náà ni prophet john gabriel orí youtube ni ẹ ẹ lọ sórí youtube mẹ́sàn-án àdúrà wà wà ń bẹ̀ kẹ̀dẹ̀ tó tẹ like kẹtù tẹ subscription síbẹ̀ so in case taba tó upload another video ẹ máa máa rí pẹ̀lú wa so ó ti dá ó ti dá fún wa lórúkọ jésù olúwa yóò wà pẹ̀lú wa ó ti dá fún wa so. Eh, ìṣòro wa ó wà nínú ọ̀sẹ̀ yìí that is a second Friday and uh, last Friday second Friday and last Friday la máa ń ṣe virgin uh, second Friday and last Friday la máa ń ṣe virgin lórúkọ Jésù gbogbo Sunday pátá a máa wà nínú ilé ìjọ ìsinmi bíbáyìí tí Sunday school wa bẹ̀rẹ̀ láti eight o'clock títí di aago mẹ́sàn-án from aago mẹ́sàn-án a take over àwọn ọ̀nà sáfíìsì lọ by eleven a máa ti close last sunday la máa ń ṣe ẹ̀kọ́ ìdílé fún àwọn ìgbéyàwó tó ti túká àti ìtò tí ìtúká a máa ń ṣe ẹ̀kọ́ ìdánimọ̀ ẹ̀kọ́ ètò ìdílé la máa ń pè é ìwọ náà wá darapọ̀ mọ́ wa lórúkọ jésù yóò dá fún wa first sunday yẹn ó máa ní agbára a máa ń ṣe fàmì òróró yàn a máa àánú ètò ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù olúwa yóò wà pẹ̀lú wa ìwọ náà darapọ̀ mọ́ wa kò lè mọ títóbi olúwa ọlọ́run àwọn ọlọ́run programu kan dẹ̀ tún ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí sunday tó kọjá yìí ló jẹ́ sunday kẹrin tàti bẹ̀rẹ̀ aṣálẹ̀ ayé mi olúwa sọ́dìlẹ̀ ọlọ́ra omi là ń lò ẹ̀dẹ̀ mọ̀ pé ibi tómi bá wà ìtura ló máa ń wà ń bẹ̀ kò sí bí aṣálẹ̀ náà ṣe lè gbẹ tó bí omi díẹ̀ bá dà síbẹ̀ ó máa nípa bẹ́ẹ̀ ni gbogbo aṣálẹ̀ ayé mi àti ìwọ lónìí yóò dilẹ̀ ọlọ́ra so sunday méje la dẹ̀ lọ a dẹ̀ ti lo mẹ́rin níbẹ̀ so ìkarùn ló ń bọ̀ yìí ìwọ náà join wa join wa ní ìdímù adesina street ìdímù bus stop lórúkọ jésù ìwọ tó o bá mọ̀nà kàbí òun bọ̀ látọ̀nà jíjìn ìwọ pe fóònù báyìí o ètò o six two eight one seven four five six o ti dáa fún wa orúkọ mi ni prophet olórí torí ẹ̀ mú ó ti dá fún wa God bless you